yorùbá tv youtube channel yorùbá game show onídèmọdè tẹ bá ti ń gba ìbéèrè lẹ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè adéoyè abẹ́fẹ́ awi kòǹkòǹ gbakúgbakọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè awi kòǹkòǹ lórí ètò onídèmọdè kó gbowó ńlá five hundred thousand naira yorùbá game show ni nípele jìpele léde yorùbá pọ́nbélé àṣà àtiṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́mọgbọ́n lórí ètò tí awi kòǹkòǹ gbé kalẹ̀ ìlú lórí youtube onídèmọdè authentic yorùbá tv lẹ́ o ti máa rí wo awíkọ́nkọ́lọ́ onídèmọdè ta ló ní tùmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú ló ń ayọ̀ jẹ lórí youtube channel authentic yorùbá tv látìgbàdégbà. ẹ já kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáńlá yé ipá tún kú déédéé wò yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti máa ṣẹ̀mí ọba tó kà á mọ àwọn àlàyé ọkàn ògo ni forúkọ rẹ̀ ọba tí mú jáde rírí jáde nínú àìrí ọba tí sọ lọ́gbọ́n dòpè tí sòpè dọlọ́gbọ́n ọba yìí náà là ń kí ọba tí ó mí ẹ̀mí ìyè sí wa lára tó fẹ́ afẹ́fẹ́ àlàáfíà sí wa lára jíjẹ àti mímu wa tí òfin yé wa ta kàn sáàmà wípé ọwọ́ ń lọ sẹ́nu ó ń dẹ̀yìn bọ̀ ni lágbára ọlọ́run ọ̀pá jíjẹ kò ní sẹ́mẹ́nì kọ̀ọ̀kan lẹ́nu ọ̀nà àtijẹwà ò ní dí ọ̀nà àtijẹwà ò ní nira gbogbo àwa tó ṣe bí ẹni pé ọ̀nà àtijẹ wá fẹ́ nira ọlọ́run nínú àánú ẹ̀ yóò jẹ́ kọ́rọ̀ wá lọ́rùn dáadáa lágbára ọlọ́run akandọ́ra kòǹkò náà ló kọ́ mi fáǹfààní ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ ń gbọ́ mi tàbí rí mi fún ìgbà àkọ́kọ́ ajáwó àrùn mi agogo nǹkan sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́run ṣe ṣẹ́ẹ̀ ní bínú mo fẹ́ sọ̀rọ̀ nípa MC Olúọmọ MC Olúọmọ láàrin bíi ọjọ́ bíi mélòó kan ìròyìn wáyé dáadáa lórí Alhaji Musiliu Ayinde Akinsanya owó bàbá àbèjì tí gbogbo àmọ̀ sí MC Olúọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá sọ̀rọ̀ pẹ̀lú àwọn ìròyìn tó jáde ọ̀hún ìròyìn tó jáde ni wípé MC Olúọmọ ni wọ́n yàn gẹ́gẹ́ bí arẹ́gbẹ́ onímọ́tò jákèjádò Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rèé MC Olúọmọ ti ṣe alága onímọ́tò lẹ́kọ̀ọ́ ó ti ṣe treasurer àwọn national ṣùgbọ́n lónìí ààrẹ ẹgbẹ́ onímọ́tò ààrẹ NURTW ni MC Musiliu Ayinde Akinsanya lónìí ìlú Àbújá ló ti bọ́ sọ́fíìsì rẹ̀ now ọmọ ẹ̀ tí wọ́n ń pè ní King West n ló wá make post kan lórí social media ìyẹn làwọn èèyàn ń làwọn èèyàn ń comment lé lórí comment yẹn wá pín sóríṣiríṣi ọ̀nà ṣe mọ̀ wípé ìtumọ̀ tọrọ máa ń ní sí kálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni máa ń bọ́ sí bí ìlú dòdún láyé rí ntọ́ba kọjú sẹ́nìkan kọ̀yìn sẹ́lòmíì òye ilé ayé òye púpọ̀ nínú wa òye ilé ayé yé àwọn kọ̀ọ̀kan nínú wa àwọn àgbà míì tẹ́ fojú àgbà wò ọ̀pàdé àgbà lọ́nà lọ́rọ̀ wọn máa ń padà já sí ó ṣeé ṣe kọjá gọ̀ ló bá dàgbà. so ọmọ yìí ó pòsì bàbá ẹ̀ pẹ̀lú caption na the country we dey control now no be only Lagos again làwọn èèyàn bá bọ́ ọmọ ọlọ́mọ bú ẹ́ ó tún fi bàbá ẹ̀ yan gan ṣá hmm, ó mà ga o ìwé òtí ẹ̀ wàá tà mọ́ ní Nàìjíríà ẹni tí ò lè fìdí ìgò kọ́ hó ẹni tí ò mọ́gbá ẹni tí ò mọ̀wé ẹni tí ò kàwé ẹni ní fọ́ọ̀kọ́ ẹ get out àìnílàkàyè ní yọ yín lẹ́nu because ìwé ìwé láyé yín fi bàjẹ́ mọ́lé you always believe on certificate certificate is mere paper mere word mere paper my dear brothers and sisters you need connection ọgbọ́n yorùbá ni yorùbá ní tá a bá rẹ ni bálà ọ̀là kìí yá bí èèyàn bá ti rí èèyàn bá là ọ̀la ẹ̀ máa yá orí èèyàn gbé ọ lọ́wọ́ sókè orí èèyàn sanwó iléèwé ẹ orí èèyàn round out fún ọ orí èèyàn fún pocket money orí èèyàn ránjẹ fún ọ níléèwé orí èèyàn gbálé fún ọ sanwó iléèwé ẹ ah, ọmọ bó ti lórí ọ̀fẹ́ kan ti rí èèyàn bá là majority àwọn èèyàn ń bẹ tó jẹ́ pé fúnra lára wọn náà ń struggle láti sanwó ilé fúnra wọn náà ń struggle láti sanwó iléèwé wọn ò dẹ jálè wọn ò sì dọ́kọ gbogbo sátidé sunday tí wọ́n fi ń sinmi tó fi ń ṣe fàájì tó fi ń yán club àwọn fi ń wáṣẹ́ ṣe káàkiri ni ìjọ́rìsí wọn ló níbi tán àtàṣe ara wọn mọ́ tán bá ti ń dé láti ilé ìwé wọ́n ti lẹ́ni tán bá ṣiṣẹ́ ilé wọ́n ti lẹ́ni tán bá ṣiṣẹ́ ṣọ́ọ̀bù wọ́n ti lẹ́ni tán ṣe stylist lọ́dọ̀ ẹ̀ kí wọ́n lè rọ́wọ́ mọ́ lọ ẹnu little little opportunities tí kálukú wá ní how well do, you, do we utilize it bó o la ṣe manage relationship wa the relationship the kind of relationship I'm talking about it is not even relationship between male and female relationship ẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ relationship ẹ pẹ̀lú ẹbí relationship ẹ pẹ̀lú ara relationship ẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àbúrò ẹ àwọn ọ̀rẹ́ àbúrò ẹ tó ń fojú commonize ó possible kó jẹ́ pé àwọn ló máa help life ẹ ẹlòmíì ni ó sanwó fíìmù ẹyọ kan fẹ́nìkan somebody was talking to me yesterday pé agbègbè ah, ẹni tẹ́ rí yẹn o èèyàn ni o as far back as twenty nineteen ó fún mi ní two million naira kí n fi ya fíìmù ó ní ẹ bá ń wo two million naira láyé ìgbà yẹn that is kéèyàn orí èèyàn bá yá kéèyàn orí èèyàn bá là because two million of twenty nineteen is equivalent equivalent to twelve million of nowadays tí o bá pọ̀ jù at least kó wá pé eight to ten million naira is money anybody tó bá kó eight to ten million naira léèyàn lọ́wọ́ nísìnyí ká wá pé ò tí ì rí èèyàn bá là now kò sẹ́ni tí ọmọ tẹ́ MC Olúọmọ MC Olúọmọ dé position tó dé not only platter of gold never on a platter of gold. The man is a very very hardworking man. Yes, ìgbà tí wò ó tí ì jí lé ó jí olùfọkànsìn tòótọ́ lẹ́mí sí olú ọmọ. He has a very good heart. No matter the news you might be hearing, àbí nǹkan kan. I will tell you my little experience with him. MC Olúọmọ bẹ̀rẹ̀ like as conductor lẹ́kọ̀ọ́ tẹ̀lé mọ́tò káàkiri yàrá ń dìá kò kàwé lóòótọ́ ìwọ tó kàwé kí lè rè dí ìwé rẹ ní kó kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ it is never how long but how well ibi ẹ̀dá ti bẹ̀rẹ̀ ò má ta o gbogbo ala nípìnlẹ̀ tó rọ̀f bóòlù ẹ̀dá ṣe dépò ọ̀la kò má ta ibi tẹ́dá wà ló má because ipò ní máa ń command respect when you are nothing you are nobody when you are something you are somebody ǹjọ́ wo nìran Yorùbá ó sinmi ọ̀tẹ̀ àwa la create avenue fáwọn ẹ̀yà míì tán fi ń yọ sùn tètè sí wa lára Yorùbá ló kọ́kọ́ gbé Yorùbá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfànṣá sí ọ̀gá ìwé ò tiẹ̀ wàá tà mọ́ gbogbo certificate wa waste ẹni tí ó kankan nìkanní kan ti ń bá ó ti ń bá president bọ́wọ́ ó ti ń ṣe kinní kan ti ń jókòó ní ọ́fíìsì ọmọ lágbára o ìwé wa ṣe kinní ìwé ọ̀wá ṣe kinní kan kéèyàn kàwé ẹni tí ó mọ̀ dáa o ẹni kò kéèyàn sọmọ ta àmọ́ ẹlẹ́ni tí ń gbè e. kì í gbé ẹni tó bá owó lọ sí díẹ̀ MC Olúọmọ ò bá tó owó lọ sí díẹ̀ and the man wait for his time. lásìkò ìgbà kan ìjà ti wà láàrin wọn àtọyọ Ọlọ́run wà mi ò sábà mọ̀ tán mi ò sábà mọ̀ tán onímọ́tò èkó díẹ̀ ní gbìmọ̀ dáadáa ṣùgbọ́n mo mọ̀ díẹ̀ mo rántí ìgbà tí wọ́n ń jà I was on my way to Oshodi. láti Sango Ọ̀tà láti abúlé Ẹ̀gbá dé um, super délé epo ó blọọkù ni àríbi ẹnìkan kò ríbi kankan kọjá because ká tó dé super ní ọ́fíìsì wọn wà immediately abúlé ẹ̀gbá ńlọ́fíìsì wọn wà ká tó dé super ká tó máa lọ sí ilé epo ọjà ńlọ́fíìsì wọn wà gbogbo bẹ́ẹ̀ ló block pé wọ́n ń fa jàngbọ̀n àwọn náà support ọlọ́run wà débẹ̀ MC Olúọmọ lòún fẹ́ ṣe ní ìjábádé wàhálà ọlọ́run wá sí lánàá candidate wọ́n sábẹ̀rẹ̀ sí drag ẹgbà yẹn kó tó di pé àgbẹ̀dẹ ló padà ṣe é so àwọn kan pàṣẹ èdè ọmc olúọmọ kó má wọrí kó step down and he did so àlàáfíà jọba ìgbà tó yá o tó fẹ́ jẹ gómìnà àwọn onímọ́tò lẹ́kọ̀ọ́ wàhálà tó ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní jà lé lórí wọ́n tún ní ó ní sùúrù tó ní sùúrù létà wọ́n padà dìbò wọ́n mú pẹ̀lú ọkàn kan ló fi ń sọpọ́tì aṣáájú Bọ́lá Ahmed Tinubu MC Olúọmọ lọ Mọ́kà kò bá dùn àméjì lọ Mọ́kà àdúrà tí ń gbà ní kí Tinubu lè débẹ̀ sọ ọgọ̀ ni sọ dẹ̀dẹ̀rin ni sọmọ wípé owó la fi pe iná owó bẹ́gbẹ̀rún bá so lókè oko la fi ká ẹ̀bọ kéékèèké nígbà aláìkólà àwọn nǹkan kan ni máa ń impress àwọn èèyàn kan àwọn obìnrin kan ń bẹ múwámúwámúwámúwámúwá nìkan làwọn mọ̀ obìnrin míì dẹ̀ ń bẹ kò sí lọ́wọ́ ẹ̀ ó wà fẹ́ ṣe bẹ́ẹ̀ dé yóò ra singlet méjì yóò ra boxer méjì yóò package ẹ̀ yóò mú wá fún ọ ìmọ̀ ń wú àwọ̀ ọkùnrin lórí jùlẹ̀ tó pé pẹ́ńsù lásán kò lè rà gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn nǹkan kéékèèké máa ń tọ́jú àwọn èèyàn tá à ń ṣe é sí ìlú mi sọ pé ah, I don't just know what to present to you because ó máa kéré lójú ẹ̀ náà ìwọ ò ṣe kọ́kọ́ mu wá ná anything téèyàn bá fún yàn nínú ìfẹ́ ló ti fún inú ìfẹ́ náà láti gbà á tó bá jẹ́ wípé nǹkan tí èèyàn lè fún èèyàn ni ẹ dákun kí lẹ́mísí ní lọ́wọ́ tó fẹ́ fún Tinubu mọ́tò èlò ni yọ́ra fún Tinubu jẹ́ẹ̀tì èlò ni yọ́ra fún Tinubu òwe èlò ló fẹ́ kó fún Tinubu tó máa jọ Tinubu lójú but àwọn nǹkan kéékèèké yẹn Tinubu rí gẹ́gẹ́ bí sacrifice ah this guy truly love me ìbá àti ẹ̀jẹ̀ pé èèyàn ń wá nǹkan kéèyàn tiẹ̀ máa pretend àwọn ìwà kan gbogbo àwọn nǹkan yìí ni máa ń ní èrè tiwọn láàyè ọ̀tọ̀ whenever you are following somebody do it diligently do it with your heart ṣe pẹ̀lú inú kan ọkàn kan never do it because of èrè ẹ̀dá tí bá ti ń ṣe nǹkan torí torí torí at the end of the day torí nǹkan ṣe ń ṣe yẹn wọn kì rí wọn máa wà disappointed whatever I do in life I do it with spirit because I wanted to do it not because I, I should do it I àbí not because let me just do it no i don't do it i don't do anything with let me just because i have to do it i love to do it i want to do it i must do it so gbogbo àwọn nǹkan yẹn ni Bọ́lá Ahmed Tinubu mọ̀ gbogbo àwọn nǹkan yẹn ni Bọ́lá Ahmed Tinubu ń rí Bọ́lá Ahmed Tinubu lẹ́nìkan oṣù tó lè bá MC sọ̀rọ̀ pé step down wọ́n bá wọn jà sí tèkó mọ́ ní sùúrù jẹ́ kọ́ lọ́hún ṣe kí n dá Àbújá Àbújá ló ti jọ ẹ̀mí kò tẹ́bà tí Bọ́lá Tinubu bá sọ fún ẹ yóò mú ṣe kì í ṣe ti pé àbọ̀ sọ fún wa pé sọ ráìsì di one fifty thousand naira kò sọ fún wa kò sọ fún wa pé sọ epo petrol jálẹ̀ epo díye kan kò sọ anything fún wa ẹ má bínú o adéoyè abẹ́fẹ́ awíkòǹkò ó tún dé lórí ìkànnì yìí o authentic Yoruba tv youtube channel Yoruba game show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè adéoyè abẹ́fẹ́ awi kónkó gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè awi kónkó lórí ètò onídèmọdè kó gbowó ńlá five hundred thousand naira yorùbá game show ni nípele jìpele léde yorùbá pọ́nbélé àṣà àtiṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí lórí youtube onídèmọdè authentic yorùbá tv lẹ́ o ti máa rí wo awíkòǹkòlò onídèmọdè ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí youtube channel authentic yorùbá tv látìgbàdégbà. so Musiliu Ayinde MC Olúọmọ whatever tó bá gé ní lónìí not on a platter of gold like i said who deserve ẹni o and lo and behold ipò ẹgbẹ́ onímọ́tò kìí ṣe po ọ̀mọ̀wé o tó o bá ti sọ làákàyè ẹnu kó o máa píìkì ẹ̀ padà o kò sí gírádùétì tí yọ kò sẹ́ni tó máa kàwé tó máa jẹ́ gírádùétì tí ó sọ pé mọ́tò bẹ̀rẹ̀ ló láti máa fi phd phd wà kò sẹ́ni tó fẹ́ fi masters gọ̀kadà lọ fi lọ sọ ọpọlọ ẹ̀ kalẹ̀ dáadáa ìwé kọ́ ni wọ́n ń jẹ́ ń bẹ̀ iṣẹ́ àṣekára commitment àwọn ipa tẹ́ni yẹn ti ní iná fífìn yẹn joyè irú ẹ̀ o gbogbo ẹ̀yin tẹ̀ ń education káàkiri tẹ̀ ń sunkún certificate káàkiri tẹ̀ ń sunkún pé kọ̀kàwé kọ̀mọ̀wé káàkiri kò ní ìdìwé ọgbọ́n orí ẹ̀ náà need yóò ṣe táàmù kan bí o ní sèmi ó ti wọ̀n record my brother tó bá wá jẹ́ni tọ́lọ́pọlọ tọ́lọ́wọ́ bá fún làákàyè mo ṣoríire ọmọ mi wá ń elongize mi ọmọ mi ń praise mi ẹ ń bú ọmọ mi ọmọ wípé wọ̀gàn ò ní ṣoríire nìyẹn irú àwọn tára máa ń kan bẹ́ẹ̀ ajá wọn tí bàbá wọn ò níran tí bàbá wọn ò jẹ́ nǹkan kan tí bàbá wọn ò nítumọ̀ táwọn gangan dẹ̀ ti rólé ayé ara wọn pé báwọn ò lè nítumọ̀ láyé you can never see anybody that makes it láti mọ bú èèyàn tó bá méèkẹ́ because wọ́n believe ìpókè làwọn jọ àwọn jọ máa pàdé lókè ẹgbẹ́ ẹ̀yẹlẹyẹ fòótọ̀ ẹgbẹ́ ìjalẹ̀já wẹ̀ẹ́tọ̀ lómi ẹgbẹ́ ìkulekú sátọ̀ nínú gbó kálíbà by kálíbà nílé ayé step by step kálukú ló ní grade àti level tiẹ̀ grade kálukú ló máa rìn pẹ̀lú irú iye irú kálíbà wọn yẹn ló máa bá pàdé. yorùbá ní téèyàn bá sùn ti mẹ̀kúnnù yóò jarun pa lòsì yá tó sùn ti mẹ̀kúnnù ó bá jarun pa òsì lọ òsì àtìpọ́njú lọ jarun pa lò lọ́tún òsì ní òsì ìpọ́njú. when you have friends tó jẹ́ pé ò lè tàka gba fifty thousand naira lọ́wọ́ wọn lásán ò rí báyìí ni ṣé o fẹ́ bú mi ni àbò fẹ́ fún mi ṣe ẹ̀yẹ kéèyàn ọ̀pá mi pẹlẹbẹ báyìí one naira ló jáde kéèyàn odórí mi kodò tó bá gbọ́ wóró kórópọn méjèèjì ló lura wọn o ó mọ̀ wípé ó dáa láti appreciate èèyàn tó bá make ẹ̀ life mi ò ń sọ mú mọ́tò mi ò ń ṣe muslim mi n close mem sí I visited him just once hmm, wàá lè sọ fún ọ pé mo mọ̀ tán lọ́jọ́ yẹn bọ̀ mo mọ̀ lítù nípa ẹ̀ lọ́jọ́ yẹn because of n tó ṣe lójú mi MC Búra gbóhùn fúnra wọn ò wọn ò pààyàn rí there is something special about his house almost every corner ni wàá ti rí Korean almost every corner níbi iṣẹ́ ẹ̀fẹ̀ Korean wà mẹ́ lábẹ́ tébù Korean wà mẹ́ lórí tébù Korean wà mẹ́ lórí iṣẹ́ àlẹ́gbẹ́ Korean wà mẹ́ anywhere owó stool parí Korean mẹ́ béèyàn bá tiẹ̀ wá ti ṣiṣẹ́ ibi kan tí wàá fojoojúmọ́ tọrọ àforíjì aláforíjì lọ́lọ́run so ó dẹ̀ gbé kúránì dání in my presence ó dẹ̀ búra pé ìwé tóun nígbàgbọ́ jù nínú ẹ̀ nílé ayé lélẹ̀ tó ń bá pààyàn rè kórí báyìí fò kórí báyìí fò kórí báyìí fò ìwọ tó kàwé tó nígbàgbọ́ kó o ní mọ̀ ó sì gbóyè ìjìnlẹ̀ rẹpẹtẹ níbo làwọn ọmọ ẹ wà mo fẹ́ lè sọ fún ọ̀pọ̀ ọmọ MC Olúwa máa kàkó sí ní Nàìjíríà Canada USA náà wà ọ̀dẹ̀ tí wàá gbàgbọ́ wípé yẹ kó o tú kánná lẹ́yìn ẹ̀ kó o bónire yọ kí tiẹ̀ náà bá tiẹ̀ lọ́wọ́ mo kàn kó o bí ìbàjẹ́ èèyàn àwọn èèyàn kan wà tó jẹ́ pé kéèyàn fogún ọdún bá wọn jẹun ò lè wálẹ̀ mọ́ MC Olúwa ti wà ń bẹ̀ I can tell you categorically pé kò sí nǹkan tí MC Olúọmọ tó ń wálé ayé tọ́lọ̀ ọba ò tí ì ṣe fún kò síjà tó fẹ́ báyàn jà mọ́ kò báyàn lé nǹkan kan káàkiri bus stop mọ́ ó ti fi bus stop lẹ̀ fáwọn èèyàn kan nígbà tọ́lọ̀ ọba mi tó wá kẹ́ ó ti fèkó lẹ̀ fáwọn èèyàn kan ó ti di national mú lélẹ̀ tó túmọ̀ sí pé àtẹ̀kọ́ àti Ìbàdàn ló ti máa wá jábọ̀ fún làbújá so what are you still talking about? ẹ máa kórìíra èèyàn ìkórìíra máa hàn lójú yín yọ hàn lára yín yọ hàn nínú wa yọ hàn nínú ọ̀rọ̀ yín all the time and you want people to love you nobody will love you God will never love you because iṣẹ́ ọwọ́ Ọlọ́run nìwọ ẹni tó kórìíra yìí náà iṣẹ́ ọwọ́ Ọlọ́run lòun kí ló dé tó wá kórìíra ẹ̀ pọ̀ bá láìkẹ́ fi ilẹ̀ mọ́ wulẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ so ntẹ wá rí sọ pápátá ni pé MC ọ̀kàwé kọ̀ mọ̀wé kò ní ìdìwé o but ó yẹ kí MC Olúọmọ jẹ́ inspiration fún ọ that ìwé is not everything ah, ah n tó bá mẹ́ni tí ò kàwé tó fi attain success yìí ah, ah, at least èmi tí mo wá mọ̀wé tí mo kàwé tí mo lè fìdí ìgò kọ many things ó yẹ kí n make any life have you ever be? have you ever think of that MC ò ní ìdí láti sòyìnbó kò ní ìdí ẹ̀ ta ló fẹ́ bá sọ̀rọ̀ kò ní ìdí ẹ̀ he has secretary ní general secretary á personal assistant sówó lọ́fẹ́ jẹ́ ìyà ni everybody ló lè sunkún ẹ̀yìn mo sọ fún ọ pé MC Olúọmọ single handedly ó sanwó plane àwa bíi thirty ọmọ dan lọ sí Àbújá return ticket ni o single handedly èèyàn kan ṣoṣo ilé tá a gbé ń bẹ̀ fódìdí ijọ́ méje he paid àwọn nǹkan tá a jẹ́ ń bẹ̀ mọ́ bó ṣe wá he did everything kì í ṣe torí ìyẹn ni mo ṣe ń ṣe wá praise MC Olúọmọ mi praise mo ti praise ẹni mo wá sọ reality fún ọ ni we do see people from far a máa access àwọn èèyàn láti distance place bọ̀ wọ́n lè mọ́ wọ́n lè jẹ́ opposite nǹkan tá a rò pé wọ́n jẹ́ majority believe pé Awikonko ah, ìgbà tí n ti gbójú síta pé èèyàn kan tó máa le ni ó máa burú ni ó máa máa máa bú èèyàn every every area and there bọ̀ lo and behold opposite life mi ilé ìwé tí mò ń ké I am a very gentle cool guy responsible man ẹni tí ọ̀fẹ́ jẹ̀gbọ́n tí kì í jà that is my life ṣùgbọ́n mo lè sọ̀rọ̀ sí anybody mo lè sọ̀rọ̀ sókùnù sàrẹ́ èkó jí that is life for you ìwọ ojú ẹlòmíì ni wípé ojoojúmọ́ lẹ́mu sí ń ní sàwọn èèyàn lọ́sẹ̀ anybody tó bá defend iṣẹ́ ẹ̀mí ẹ̀ ló defend o ẹ̀mí ẹ̀ ló protect tó bá jẹ́ lórí iṣẹ́ ló ti defend ara ẹ̀ socially bay yín ò kí ń ṣe problem tiẹ̀ ìwọ̀n ni tanpẹ́pẹ́ ń gbèjẹ́ yín mọ́ ẹ wo MC Olúọmọ ẹ wò lábọ ẹ wọ ọmọ làbújá ẹ̀yin náà ẹ wọ ọmọ ẹ wọ ọmọ ó ti gbaṣẹ́ ó ti bọ́ sọ́fíìsì tiẹ̀ kí ló tó fẹ́ kọ́ lọ́hún ṣe fún ọ nílé ayé káníwọ̀ ló wà ń pòsíṣàn yìí how will you feel káníwọ̀ ló wá jọ́ mẹ́ẹ̀ẹ́ how well, how much will you be proud of him? Will you be proud to have him as your father? Hmm? So, majority wa ti wa ń sunkún eyín káàkiri kini ni tá a fẹ́ tà ń bẹ̀ kí ni tá a fẹ́ rà ń bẹ̀ kí ni tá a fẹ́ jẹ́ ń bẹ̀ kí lẹ́mu sí lọ́wọ́ ẹ̀ gan kí ló ṣe fún ọ. Musiliu Ayinde Akínsànyà orí máa ń sọ̀pọ́tì èèyàn bọ̀tẹ̀dá náà máa ń ṣiṣẹ́ tọ orí tí ó support ẹ̀ ni MC olúwàmù òjókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́ káwọ́ gbéra níbi tó ti yẹ kó ṣàkìtìyàn ṣàkìtìyàn níbi tó ti yẹ kó ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ he doesn't sleep much fúnra nípa àsìkò àwẹ̀ la lọ sílé ẹ̀ èèyàn rẹpẹtẹ wà nulẹ̀ láyìíká nu compound ẹ̀ tán fẹ́ wá tán sì nù ń bẹ̀ ní every evening. so ó ti túmọ̀ sí pé ó níṣẹ́ tó ń ṣe fọ́lọ́run láwọn ibì kan àwọn èèyàn ti ń sanwó ẹ ti ń sanwó skul wọn wọn mọ níwọ̀nba àwọn tẹ́ mi sí olú ọmọ nìkan dáṣọ sílé ibi iṣẹ́ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó rarin iṣẹ́ fún wọn ò mọ níwọ̀nba àwọn tí ń ràn lọ́wọ́ tí ń gbé bùkátà lé ayé wọn wọn ò mọ níwọ̀nba gbogbo àwọn impact tẹ́dá wa nílé ayé nu ó kọ tẹ́dá ń jẹ́ òní tùmọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́run àwọn tẹ́ẹ̀dá ṣe ń lé ayé lónìí túmọ̀ sọ́lọ́run ntí dáúdà wá dà lé ayé lónìí túmọ̀ sọ́lọ́run bó bá ti wá rí èèyàn kan tí ń ga ah, máa sọ̀pọ́ọ̀tì ẹ̀ ni o máa fẹnu tún tí wọ́n ṣe ni that is tí wọ́n gangan bá jẹ́ ń tóni lọ́kàn láti ga tó ní lérò láti ga tó nígbàgbọ́ láti ga tó gbà wípé wọ́n náà lè ga tàbí tó lẹ́yìn tó ga nulẹ̀ nǹkan ẹyọ tó wà pẹ̀lú abanijẹ́ ni pé anybody tí bá ti ń bà ọ́ jẹ́ onítọ̀hún wò tó ọ kò sẹ́ni tí yóò ju ọ lọ tí yóò máa sọ̀rọ̀ ẹ láì dá tí yóò máa bà ọ́ jẹ́ because anybody tó bá ti ju ọ lọ yóò máa ní lọ́kàn pé ó wà behind you you have to run no matter kò sí bó ti wù kọ́ jẹ́ láyé ẹ̀yin ń sáà lọ wà yẹn náà tọ́pẹ́ majority àwọn èèyàn ló tún tò sẹ́yìn tiẹ̀ náà bí ilé àìṣeré nìyẹn well ẹ fún mi ìṣẹ́jú kan God bless you. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é tọdún yìí tó ti wọlé dé o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 gbogbo ẹ̀dá tó wà nílé ayé tí ń ṣiṣẹ́ kò sí nǹkan méjì tá a fẹ́ achieve ńbẹ̀ ju pé a fẹ́ jẹ́ èèyàn ńbẹ̀ a fẹ́ ṣoríire ńbẹ̀ a fẹ́ ká yí ọmọ wá láti bẹ̀ ẹ̀ńtọ́ bá tún wá jẹ́ èèyàn ńbẹ̀ kí ló dé tá a tún wá ń complain nípa ẹ̀ ẹni tó soríire ń bẹ̀ kí lóye tá a tún ń bínú ẹ̀ ẹni tó di ìlú mọ̀ọ́ká tó di gbajúmọ̀ ń bẹ̀ kí lóye tá a tún ṣe tánà díẹ̀ kí lóye táwa ìgbà kádàrá yorùbá sì lẹ́ni tí ọ̀gbà kádàrá yóò gbà kodoro kí lóye tá a wálé ayé mọ́yà kí lóye tá a kólé ayé sọ́kàn kí lóye tá a rí nǹkan tó dáa nínú ọmọlàkejì rí ọmọ yẹn ní motor park to aso villa àwọn èèyàn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a wí yìí ebú tá a wí ọmọ níwọ̀nba oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi kọ́mọ oríṣiríṣi kọ̀m̀pí oríṣiríṣi comment. well akẹ́dá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò inú abímọkú nìkan ni kì í dùn ọlọ́run níjà abímọkú inú abímọkú yìí dùn anybody tí inú ò bá ti dùn sí nǹkan rí kò yàtọ̀ sábì máa kú so my lovely brothers and sisters let's take it cool with life life is fear. you are the one who is not fear. do you know ilé ayé ò change rárá rárá o pé ayé mọ̀ tí ẹ̀ tí wàá bàjẹ́ ayé ò bàjẹ́ àwa tá a wà nínú ẹ̀ la bàjẹ́ ayé ò change rí ìdí táyé ò fi change rí ni pé kò ní tásìkò tó yẹ kílẹ̀ ọmọ kílẹ̀ ọmọ mọ̀ kò ní tásìkò tó yẹ kó òrùn ọyọ kọ́ mọ́ rọyọ kò ní tásìkò tó yẹ kọ́ yí ó mú kọ́ mọ́ mọ́ kò ní tásìkò tó yẹ kílẹ̀ oṣù kọ́ mọ́ ṣù kò ní tásìkò kì í ṣe pé a máa rí yanrìn bí lónìí yóò wá dọ̀la yóò ti dilẹ̀ dú àbí yóò wá dọ̀tún la yóò ti dilẹ̀ pa ọjọ́ adijọ́ mẹ́rin yóò ti dilẹ̀ amọ̀ the same ilẹ̀ náà là ń rí là ń rìn lórí ẹ̀ àwọn tá a bá dà sórí ẹ̀ ló máa mú ilẹ̀ ìpààrọ̀ àwọ̀ that is látọwọ́ dá ti wá ọwọ́ ti wá láti dá nǹkan sórí ẹ̀ bó bá da ọ́ìlì sórí ilẹ̀ nísìnyí yóò máa wọ̀ mí wá tẹ bá da paint sílẹ̀ lẹ́nìsìn yóò máa wọ̀ mí wá àtọwọ́dá ti wá ni kì í ṣe pé ló change ayé ò bàjẹ́ o ayé ò burú ayé dóró ayé ayé ilé ayé kọ́ ló dóró èèyàn ni wọ́n ń sọ bó dóró ìwọ ló burú ìwọ ilé ayé ẹ burú ìwọ láyé rẹ burú life is very very fair to every one of us because ilé ayé fún gbogbo wa ní atẹ́gùn ni kò dẹ́nì kankan fún látẹ́gùn ilé ayé ó pé christian lélẹ̀ ẹ fún látẹ́gùn muslim lélẹ̀ ẹ má fún látẹ́gùn aláwo lélẹ̀ ah, ẹ má tiẹ̀ játẹ́gùn délé ẹ̀ ilé ayé ń rọ òjò fún gbogbo wa kò dálé ẹnìkan kan sí kò sì dálé ẹnìkan kan rọ̀jò sí so life is very very fair with every one of us grace and opportunity tá à ń ní ni ò bára mu but the little you are seeing how well do you manage it orí ọ̀fẹ́ wa ò lè bára mu béèrè lọ́wọ́ àwọn ọmọ yahoo wọ́n tó ń jo owó ara wọn because àwọn kan ń gbowó jà wọn kan lọ báwọn kan bá gbowó thousand thousand ni tí wọ́n mọ̀ wá wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn kan bá gbà million, mílíọ̀n mílíọ̀n ni wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn kan bá gbà dọ́là dọ́là làwọn mọ̀ gbà àwọn oní million, million, máa wà àwọn dọ́là dọ́là pé ah báwọn èèyàn kan náà lè lé ìtòyè ọ̀lọ́ kí ló táwọn olè mọ̀ gbà mílíọ̀n táwọn olè mọ̀ gbà ń dọ́là míwàá àwọn tí ń gba thousand thousand àwọn náà máa wo ojú ẹni tí ń gba mílíọ̀n pé ọmọ dúpẹ́ tiẹ̀ àwọn táwa wá ń gba thousand thousand nǹkan o ti wá rí pélé ayé fíà àwa gangan là fíà because ẹni tí ń gba thousand thousand kò ní tẹ́ lọ́rùn pẹ̀lú thousand kò utilize kò utilize thousand ń dó de million ní million náà kò utilize tide kò utilize million ẹ̀ ń wojú dọ́là ń wojú ń dọ́là yóò máa wádìí ọ̀rọ̀ ah, báwo lẹ ṣe ń ṣe gan èmi ò tí ì gba dọ́là rí náà báwo lẹ ṣe ń ṣe how do you do it tó bá fẹ́ kọ́ ọ́ mọ̀ ó wà ní lọ́kú ten wa ten million máa san bílẹ̀ ayé ṣeré nìyẹn àwa là ń jowó ara wa ìwọ nìyàwó ọ̀rẹ́ rẹ ń wò ìwọ nìyàwó àbúrò ẹ ń wò ìwọ nìyàwó alábàjọ iṣẹ́pọ̀ ẹ ń wò ìwọ lọ fẹ́ gbaṣẹ́ lómi ìmọ̀ tiẹ̀ ìwọ náà fún ẹ lówó kó fọ́mọ làkejì ẹ tó ná gbogbo ẹ̀ tán tó ní kò sí ní tí ó fi ṣe ọ́ ìwọ lọ gbàjọ tán lọ ọ̀sán tiẹ̀ lọ́mọ́ so ìwọ náà dẹ̀ wà nínú àwọn tí ń bá wọn gbé MC Olúọmọ tó ọmọ nǹkan kan nípa ilé ayé ẹ̀ tó ọmọ ibi tó ti ń wu Ọlọ́run ọmọ ibi tó ti dá aṣọ Ọlọ́run má wojú gbogbo wa judge ìkọ̀kọ̀ wa pẹ̀lú Ọlọ́run ni kò wò God is always good to many of us but torí pé kan appreciate ẹ̀ torí pé wọ́n appreciate ẹ̀ so lára ara wa láti máa yin lọ́hùn láti máa dúpẹ́ lọ́wọ́ lọ́hùn láti máa sin lọ́hùn ọlọ́run ọba mi ò ní nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kò láya téèyàn ó dù kò lọ́mọ téèyàn ó pa tàbí téèyàn ó jí gbé kò láṣọ téèyàn ó wọ̀rú ẹ̀ tàbí téèyàn ó rànrú ẹ̀ kò lóko téèyàn gbà kò nílẹ̀ téèyàn tà ó dá wa dà wá lé ayé ó fi gbogbo nǹkan rọ̀ wá lọ́rùn gbogbo nǹkan tẹ́ wá lọ́rùn àwa la wá délé ayé la wá yanjú ayé la wá yánú ayé la wá lé ayé tá a bá láyé kiri at the end of the day ayé tá a lá tá a bá láyé tá a lé káàkiri kò ní padà tó a lọ́wọ́ á padà fílẹ̀ náà ni so my lovely brothers and sisters stop those unnecessary complaints whenever you see people making it, think of their sorceries. How do they make it? What do they do? How can you do your own? Kò pọn dandan pọ́nà tí MC Olúọmọ gbà débi tó dé lèmi ọgbà débẹ̀ wọn náà wọ papọ̀ wọn náà bí tèmi náà wà how can I be great? And that is the reason why I always believe in foundation. I've never feared to start afresh any day, anytime èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí mi ṣMC tí mi ṣe onímọ́tò tí ń gbò lóṣèlú tí ń gbowó lóṣèlú tí ń ṣe nǹkan kan ó lẹ́jọ́ tẹ́ ń rò lórí tèmi nìkan majority a máa sọ pé I love this man before I don't like him be I don't like him again no like mi kò dé gàrí mi lọ́wọ́ because mi mọ̀ gbà tó like mi gangan mi rí ń pàtẹ́ gbà tó wà lọ like mi mọ̀ gangan wà ń bi mi nú because mi mọ̀ pé wà ń bì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ if not for God majority wo ní sílé ayé o tó rójú yín gangan lásán lè pa àyàn ó lè fẹ̀yàn kúnlẹ̀ kúnlẹ̀ MC Olúọmọ àgbàdo náà gò ni àwòmọ́jú ni fàdíẹ̀ e. ọlọ́run ba lọ da bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tẹ̀dá ọ̀ṣẹ̀ sí ọ̀ràn tí ń jó ní tẹ́nìkan gun lọ́bẹ̀ náà lọ́bẹ̀ rẹ ni ọ̀bẹ kínní kan ni náà bá fi rú ẹ̀gẹ́ lomi yóò ti bá lọ that is God for you ẹbí kan náà ti tọ́jú ẹ̀ kíní kan wọ́n ṣe sí i ọlọ́run fẹ́ kó dúró ni torí pé ó níṣẹ́ tó fẹ́ jẹ́ ọlọ́run ni pé kò tíì kọ̀m̀plìtì ọlọ́run fẹ́ kí aláì wá sí mọ̀ṣẹ́ kó dé peak ilé ayé nítorí kó achieve láyé and he is there now my prayer for you brother ó sì lè wà yín dé MC Olúọmọ greater may you be forever gíga gíga là àbọ́jọ́ gàgà là àbágbà tá a bá fi rin lórí ohun òkè ní fọ òkè lẹ́yẹ fọ òkè lọ́mọ wà lójoojúmọ́ òkè lọ́mọ wà ń gbà gbogbo bóyá ẹni tó fẹ́ràn àbẹ̀ tí ò fẹ́ràn ẹni tó dùn mọ́ àbẹ̀ tí ò dùn mọ́ lókè lókè ló ló bẹ́ so òkè láti máa gbóhùn ẹ wọ́n máa ga òní gàgà lálá lálá nìkan ní lọ sókè tí padà wálẹ̀ my dear brothers and sisters let's celebrate greatness let's celebrate success bónire yọ kiri tiẹ̀ náà ó lè bá a dé Musiliu Àyìndé Akínsànyà kò ní tán fún ọ kò ní bàjẹ́ fún ọ ìgbà rẹ ò ní padà kò dira dáadáa ẹni òkè ni ò ní wálẹ̀ ẹni wájú ni ò ní rẹ̀yìn lágbára Ọlọ́run congratulations congratulations congratulations lágbára Ọlọ́run Ọlọ́run ò ní fèyí sòpin Mm, tó bá ti kúrò nípò president ẹgbẹ́ onímọ́tò ìwọ náà wà nínú BOT board of trustee àwọn ààrẹ àná àwọn àgbà ẹgbẹ́ orí ló tọ́ síbẹ̀ and keep doing what you know how to do best you love people you love success you love greatness you help people a lot keep doing that ìta ló mọ ibi tọ́lọ́ ti ń sàn ẹ̀sán orí fún yàn gbogbo ọmọ rẹ ni yóò yàn tí yóò yànjú nǹkan kan nù wọ́n ní tọrọ jẹ ìkankan nù wò ní rágó ìkankan nù wò ní mọ̀nira god bless you brother congratulations once again adéoyè abẹ́fẹ́ àkàndọ̀rọ̀ awíkòǹkò náà ló kọ́ mi ẹ láìkẹ́ follow page mi lórí facebook awíkòǹkò live ẹ subscribe sí youtube channel mi àkàndọ̀rọ̀ awíkòǹkò tv àkàndọ̀rọ̀ awíkòǹkò tv authentic yorùbá tv fún onídèmọ̀dè ẹ darapọ̀ lórí onídèmọ̀dè ẹ jájọ gbédè àtúnṣe yorùbá lárugẹ bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ewì mi bóyá tàtijọ́ àbí tèsìn Awi Awikonko TV ní kẹ́ ẹ máa lọ àdá lórúkọ mọ́sàgbà kálukú ọ̀tọ̀ ní segede ń dágbà ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wa gbogbo ẹ̀ náà lè máa gbádùn fún ìgbélárugẹ ti àdáṣà èdè àtàṣà Yorùbá náà ló wà fún ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ sọ lórí WhatsApp àmì ẹ ti gbọ́ nípa FM radio project mi nígbà tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ because mo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ẹ̀ láti January but now o ti wá dé stage kan tí mi fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ but ẹ ti gbọ́ nípa ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wù láti bá mi dá sí ẹ já lórí WhatsApp plus two three four 904 851 9362 plus 234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Àjù àṣẹ adéoyè abẹ́fẹ́ awíkòǹkò ó tún dé lórí ìkànnì yìí o authentic yorùbá tv youtube channel yorùbá game show onígbèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọdé. adéoyè abẹ àti àwí kòǹkòǹ gbákúngbàkọ̀ wẹ́rìnwẹ́rìn èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè àwí kòǹkòǹ lórí ètò onídèmọdè kó gbowó ńlá five hundred thousand naira. yorùbá game show ni nípele jìpele léde yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ bèbèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́mọgbọ́n lórí ètò tí Awíkonko gbé kalẹ̀ yìí lórí youtube onídèmọdè authentic yorùbá tv lẹ́ ó ti máa rí wo Awíkonko lónídèmọdè ta ló ní tùmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí youtube youtube channel authentic yorùbá tv látìgbàdégbà.